ó lè jọba kò ṣeé ṣe ìkorò rẹ ò pé ẹ yóò sì fapá kan fò ṣé orí olórí kan igbá kan ni igbá tó kọ́kọ́ gbẹ̀hún ìyá rẹ̀ mọ́ rẹ ló yẹ kó gbé kì í ṣe wọ́ ó lè jọba. màámi. mọ́ra wo ló pè ọ̀yà tí ẹ wọlé sínú ọkọ̀ fún mi.

àbí o. Hmm. béèyàn bá wá dákẹ́ tara rẹ̀ náà mọ̀ bá dákẹ́ ṣe wá rí ọwọ́ tí bá ń dùn ni ẹnì fi sábẹ́ aṣọ. ọwọ́ tó ń dùn ni ẹnìkan yìí kì í bá bẹ́ aṣọ. bẹ́ẹ̀ ni a kì í bá bẹ́ aṣọ. ọtí tó tó ọtí tó tó mojú bá ọjọ́ bá ọmọ ọlọ́tí pàrọ̀ lẹ́wọ́lẹ́ bàbá. ó ti tó tó ó ti tó tó ìyá lẹ́wọ́lẹ́ bàbá. ó ti bàbá ní wájú rẹ̀ ó mọ̀ pé ní bàbá. ọmọ ọmọ ti ibú ni ah, ọ̀dà olórí ibú eh. asọ̀sì mọ́mọ́ olórí burúkú olòṣì ayé ọba jẹ ni. bọ́ọ̀lù ṣe jẹ́ sí iná. ẹ wọ inú rẹ̀ lẹ̀ ẹ̀fílẹ̀ olórí burúkú ayé ọba ni. kábíyèsí o kájẹ pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kásẹ̀ wa pẹ́lẹ́ nu yín kọrin kése ṣe bẹ́yìn lọmọ olúgbòrí bàbá mu kọ́ mu jẹ òkúta agbẹ́dọ́jà ń jọ sí tí ó tà láwọn bàbá tí yín dá sọ fún tó ń pèlè egun. ògógó kúlódò ayèbí ògógó kúlódò ayọ̀rọ̀ ògógó ti kúlódò nígbórí ilé erigbigbo ọmọ bàbá tẹ̀bìtàrí. òótọ́ kí ni wọ́n ń pomi odò nípò ọ̀tàràrà lómi òde ìpẹ́là ìyànkò mi ni wọ́n ń podò tó ti borí ilé wa ìtó tí ìborí tó wọn ò láre bàbá ni wọ́n ń kíra wọn nínú ilé wọn. ògògó ọmọ apúlàárọ̀ jí lọ́jọ́ alẹ́ ojoojúmọ́ náà fi kú tán ní jẹ ọ̀rọ̀ kan la mọ̀ lẹ́nu àwọn èèyàn. ó gbà ìyá mi. mo ti bẹ́rin bí igbó lọ o ọmọ ògògó ikú lòdò. a ti bẹ́rin bí igbó lọ o. ọmọ ògògó ikú lòdò. kábíyèsí àròlé. kábíyèsí. ẹ bá kò lè o ọdẹ fi ní tó lókè fẹ̀yìn tó mọkàn láàfin tó tẹ̀lé ọdẹ tí wọ́n mọ̀ jẹ́ kọ́kọ́ mi dàbí ètò tó wà lórí àpáta tí ò ní pa ọmọ ọkùnrin kan ṣoṣo tí mo bí náà ni mo bí kí n tó dórí àlééfà bàbá mi bí eré bí àwàdà ọmọ náà fò sánlẹ̀ òkú láti ìgbà náà ni mi bá gbọ́ pa ni mi gbọ́ pọ̀ ọkùnrin nínú àfihàn mọ́ Olódùmarè ẹ̀dùn ṣé ẹ̀ṣẹ̀ ni èmi mo ṣẹ̀ ni àbáwọn olórí mi àbínú ẹbí mi kankan. kò yé mi tó Olódùmarè ṣé bí n ṣe bá gbogbo ẹ̀ náà lọ rèé tí ipò báyìí yóò tí ó jẹ́ pé orí mi ni ó pín sí tí èpò yóò wà di tẹlòmíì ah ah. Hey. oyún lélé mi nù gbogbo àfihàn àlá ìbéèrè ó jẹ́ kó dá mi lójú pé ọkùnrin ni màá fi bí. bí wọ́n ti wí fáwọn tó kù ń jò ní náà nù tẹ́ pé ńgbà wọn bá bímọ tán ló ń dobìn kí ló fún mi lárí dájú pé bí ọ̀nà ọba tún bí tán ọkùnrin ló bí i. Hmm, ikú wọlé dé sọ mí dolóde ọkọ mi bàbá Àyìndé rè wà lè àṣà àfi bígbà tó ti mọ̀ ẹ́ pé òun ò ní pẹ́ nífi ń kígbe àròlé àròlé ọ̀hún rèé o tadé ni kárò ọmọ àkànni ọmọ ọ̀hún rèé hmm. ìdílé méjì ní í jọba nílẹ̀ wa lẹ́yìn ìgbà tí bàbá tiẹ̀ gbéṣẹ̀ lẹni tí ń bẹ lórí oyè yìí jọba téwé bá wá gbó téwé rẹ̀ tọ́ba bá rè wàlẹ̀ àṣà láti rèé fàbọ̀ fáwọn tó bá múlé lọ tadé ni kárò àkànní ọmọ ọlá òní pẹ̀kun ni ó gorí ìtẹ́ bàbá rẹ̀ ìyàwó tọ́ba lára ẹ̀ mọ́ ọ lápò ayẹ ọmọ ọmọ wù yẹ. Um, um, not at all ọmọ wù mí ni ma. ẹ mo mọ n báwọn ìyá rẹ lọmọ ń wù wọn sàn ọ lọmọ ń wù wọn ẹ dákun ìbéèrè tí n bá bí ọ ò o fún un lé o ìkúnlẹ̀ rẹ àkọ́kọ́ kí lè bí. ọmọ ni mà. jẹ́ńdà jẹ́ńdà yèyé ọba ẹ ṣáà mọ̀ pé kò fi bẹ́ẹ̀ gbọ́ yorùbá púpọ̀. ọgbọ́ yorùbá yorùbá ni òye yóò sì fèsì níbi tí wọn ó ti bù ń gbàjú ń gbò bá fi yorùbá pé ẹ lólè. n tí n bá wá bí ọ ni ò dá ń lóhùn ìkúnlẹ̀ rẹ àkọ́kọ́ kí lè bí. obìnrin ni mà. ìkejì ńkọ́. obìnrin náà ni mà. èyí tí ń bẹ́nu rẹ̀ ẹ ń bá ti róyún inú ààfin yóò ti mọ tí ó bí ìkẹta náà ní bẹ́nu rẹ̀ mo ti mọ̀ ìpóbìnrin náà ni. Ah, kò dé wàá rí bẹ́ẹ̀ o ìyí ọba nínú àyẹ̀wò tá a lọ ṣe nílé ìwòsàn ó fi dá a lójú gbangba gbangba wípé ọmọkùnrin làǹtìlàǹtì láfoyún ẹlẹ́kẹta yìí bí tínú yá sì dùn. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ọlọ́run ṣé o wo ọmọ wù mí ní ìsìn lọ́wọ́ wà gbà ipò oníyàn ọkọ tọ́lọ́run bá ṣe tó o foyún inú rẹ̀ tó o fi bọ́kùn ẹ̀ Ah ọ wà gbádùn mi tó. ìyàbọ̀ ìyàbọ̀ ọ̀fẹ́nu jẹun pàbí àkìsẹ́ egbò bí ọ̀sẹ̀ máa kà ń lónu. ẹ mọ bí. Ah. ó ní ọkà tí mo ní ẹgbẹ́ kaná ń kọ́ ṣé ó ti hó ṣe ti ń rò. ọkà ẹ wọn ní dáná fún ọ. adákùnjáde kó kọ padà sẹ́nu. wo ayọ̀ọ́lá ìsìn lọ́wọ́ àgbà ìpò oníyọ̀ ọkọ̀ tó bá rí bí mo ṣe ń fẹ́ ọgbà ah, ìpò oníyọ̀ ọkọ̀ ìmọ̀ tọ́jú rẹ o kọjá bí wọ́n gan ṣe lérò lọ ọmọ wù mí. lumi sẹ wọn ní olù mí ó pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ sẹ́dákì àtàbẹ̀rẹ̀ níngò wọn ò ní yọjú àbí mẹ́sàkì kò pé ààrẹ ni. iye ṣe kára níta gbangba ọ̀dà fimi lásán lẹ́nà fimi lásán lẹ́nà ó sáré pé wọn fọ́ọ̀kàn láti gbà tó fún fámi lásán ọ̀dà sọ ma pé gbogbo nǹkan tí mo kórìíra jù láyé mi lélẹ́yìí tó bá wá pẹ́ kó tó fi mi lásán lẹ̀ ìyẹn olùlé kò yà jẹ́ o. ẹ lù mí mo ní olù mí. iye sikaya òrí kò ti ṣe tẹ gbogbo ṣe pariwo tó wọn ò wọ sí kan. wọn ò wo ta ni sí kan ìwọ fọkàn pa wèrè wò ó mọ̀ pò ní mọ̀lẹ́bí sọ́ọ́rí bó ṣe wọn gbọ́ wọn ń sọ ni. ọ̀dà o èmi ọ̀bà tíjà wa o mo ní kí n wá ríwo àtọmọ mi ni ngbà wọn ti wà nù ọlùdé jẹ́ kí èsì káyà náà wàá faramọ́ mi díẹ̀ nílé mi. <laughs> dídí ni bíi tiẹ̀ ló pè mí ó fẹ́ gba bí ọmọ mú mi ó sì mọ̀ pé bí tọmọ mi bá wà ibẹ̀ lọ́kàn mi àtẹ̀mí mi mọ́ wà kí wọ́n afọmọ́lẹ̀ fún ọ kí n pé mo wá wò ó kó o tún kì mí mọ́lẹ̀ kó o kó bòmí láìláì kí n tó lóyún kí n kó wọlé rẹ ó dòódì ìtọ́ tó bá ti kanlẹ̀ báyìí kò tún padà sẹ́nu mọ́ ibi tẹ́mi kíní ìbá ti wá kí wọn pé ó dàrọ̀ ìyìn tó ní ẹ̀ka alẹ́ ń bẹ̀rùn fi mí lẹ̀. ìyẹ́sì ọmọ pé mo nífẹ̀ẹ́ rẹ ni. Ah, ah, ó ti ká lójú rẹ nu mo ní sọ ti ká lójú rẹ nu onífẹ̀ẹ́ mi ló lé mítà tọmọtọmọ ríṣẹ́ ọlásán òkò wálé mọ́. <laughs> pàtẹ. dáhùn fi mílíọ̀nù jẹ wo ìyàwó yàwó mọ̀ ní mi. orí ẹ jà wù mí ah, orí ẹ jì mí. sọ ìyá wèrè. orí ẹ orí ẹ orí ẹ orí ẹ kọ ni. ìwé ilé ìṣeré aṣọ aláṣọ tọkàn ọrùn èmi lọ ń bá sọ̀rọ̀ bá. Sule. Misaki. Sule. orí ẹ fọ́ orí ẹ ya orí àwọn pé. orí tí a náà pé. wọ́n ń di ọ ni. wọ́n ti ń di ọ. ó sí èrè sá. ó sí èrè. Ah! ṣé mo sọ fún ọ kí làwọn wá ní sọ pàtẹ mi gangan sọ fún mi mo. yéé yéé jẹun gbọ́dọ̀ jẹ́ mo ti rí tá n kó bùbá òṣìṣẹ́ ọlọ́run ibi tá n pàtẹ rẹ pàtẹ tèmi àbí eh, pàtẹ wa àbí pàtẹ tiẹ̀. pàtẹ wa pàtẹ wa sọ ma pé wọ́n lọ yẹ kí n bá wí ìwọ lọ yẹ kí n bá jà ṣé mo sọ fún ọ pé ọmọkùnrin yóò gbọ́dọ̀ wá bí mọ ṣé kí ni wá ń ṣe bí. gbẹ́rù ẹ̀dá kẹjà rí ta lọmọkùnrin ṣé wọ́n mọ̀ pé obìnrin tó bímọ fún ni ti kú òlàlẹ́ ẹ̀ ni ni ah, pàtẹ́ bímọ fún mi wàyí bó ṣe fi kan jù wọ́ lórí ló fi kan jù èmi náà lórí. one one draw lájọ gbá ọgbọ́n penalty ló ń dá o ò sì lè gba goal train lọ́ọ́ gba sí. èmi ò gba penalty lọ́ọ́ bẹ́ẹ̀ ni èmi ò gba penalty lọ́ọ́ train. ọgbà lọ. ìwọ gan tó bá ti sùn ọgbà ọjẹ ni ọgbà ọgbà poison ọjẹ poison ó ah, lò sí tó bá ń sọ pé gogo mhm. tí a máa ń sọ pé gogo sọmọ túmọ̀ rẹ̀ mhm. lóòótọ́ góòlù ọ̀nà kìíní góòlù ọ̀nà kejì náà ń pè ń gogo àmọ́ góòlù àmọ́ jura wọn lọ o góòlù máa ń dùn jura wọn lọ o gbàgbé wèrè o gbàgbé òsì o aṣọ bẹ́ẹ̀ fi rú àtọ̀rù wa yìí ọ̀fẹ́ mọ́ fi wí omi sẹ́lẹ̀ tí ń jáde lábẹ́ ẹrú tiẹ̀ ni. níwò. àwọn sọ pé ọmọ o bí mọ̀kan o ọmọ mọ̀kan jù mí lórí o ọmọ mọ̀kan jù wá lórí o dúró náà ta ló sọ fún ọ gan pé ọmọ tó sọ fún ọ pé wọ́n ló bí gan pé wọ́n ló ní ọmọ òun pé kèsè rú wa ìlànà ó lè jára ọmọ tá a kọ lọ́rùn pé kò ní wájú ọkọ wa láyé ni orí ẹ ò dáa. kíni ẹ kò sí kò ń bì ẹ gbọ́ akóbi ṣe ń ṣe yín kò ń bì o. sọfẹ́ gbọ́ sọfẹ́ gbọ́ o ti ń ṣe o ti ń jẹ o ń ṣe o ń mú jẹ kò sẹ́ni tí ń bí ọ sọ lélẹ̀ tó ṣe yìí o ti tẹ́. Ah, ìwọ gan tẹ wàhálà ọtẹ ọtẹ kìlọ kìlọ sí ọ. ẹ ẹ mọ dàbí irú ẹ mọ dàbí à à à a à ẹ mọ mọ dàbí irú ẹ mọ mọ dàbí irú yẹ mo kú o mo sì kú o ikú ti dé o ikú ti dé o mo kú o mo kú o mo kú o. mo kú o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ o. ṣebí mo sọ fún ẹ wọ́n ló dé confam ẹ fún mi pé o ò rí àwọn boys àwọn guys àwọn wíníwíní wèrè méjì yẹn o ò rí wọn mọ́. ẹ jẹ ẹ wò ẹ mọ́ ní ìyá mi mọ́ o tẹ bá tún fọwọ́ kàn wọ́n lónìí n ò ní gbà o. wọ́n ló sọ̀rọ̀ àwọn bóyá báyé ìjọ bóyá báyé. ikú ti dé ikú ti dé. kíni kíni kíni kíni kíni ṣe ni táyà mọ́tò mi yẹ mo dúpẹ́ ọmọ mi o abudu olú ọmọ olú ọmọ mo sá fún wẹrẹ ni o sá fún o abudu abudu abudu abudu olú ọmọ olú ọ̀rẹ́ rẹ̀ ní sẹ́ abudu wọ́n fún wẹrẹ. mo fẹ́ travel out abroad mo ní mo fẹ́ travel out abroad. pẹ̀lẹ́ ru kọ́ta. Eh, ẹgbẹ́ ọba àgbẹ̀ mi kọ̀ọ̀kan ọ́. Hmm, dákun ṣé Libya ló ń lọ ni. èmi ò lọ Libya o Ìbàdàn mò ń lọ. Hmm, gẹ́gẹ́ bí gbogbo yín náà kù ṣe mọ̀ pé ń yẹ gba nǹkan kan lọ́wọ́ yín lórí àwọn ọmọ tẹ́ ibi tẹ́ wò síbi àpò òkun mi Ọlọ́run tó dẹnu ń bùnbùn ó ti dáa táàfì bọ̀ ṣùgbọ́n tí tíráfù tí mo wà ń tíráfù lù yìí kó ọmọ lọ ìsílẹ̀ kó wọn ti mọ̀ mi ìlẹ̀jẹ̀ wọn pààyò ń yà ntọ́wájẹ ránṣẹ́ sí yín nù pé kóníkálukú yín kẹ́ fi ìka kan tó ló ń fi mọ́ ohun kẹ wá fi kọ́ ti yín ẹ wá kàn mọ́ yín. you are just a big fool. àmì àmì ọlọ́run ọlọ́run ọlọ́run ó sọ lọ sọ bọ̀ bó ṣe wà ọlọ́run níjẹ́ ó pẹ́ dé gan torí ìbádọ́ jiná ó n kò jiná. ṣòdìbò kò ṣe rọra prove ẹ pé àtiwọ àtàwọn fúù ní ọ̀dẹ́ ńlá ní òmùgọ̀ ní so ọ̀rọ̀ dẹ ọ̀rọ̀ òṣì tó fẹ́ sọ lẹ́nu nìyí tó wá lóun fẹ́ pe mítìn láàrin wọn fẹ́ yànnà náà àwọn ọ̀rọ̀ kankan kankan kankan. wọlé bó ṣe ń wọ̀ bó ṣe ń wọ̀ bí ọ̀bọ tó kọlà. fool insubordinate well, you are looking at your calamity yes wo jẹ́ kí n sọ fún ẹ i'm not supposed to be part of this meeting kò jẹ́ kí n wà láàrin yín bí àwọn ilé wọ́n lò wọ́n bì lítù ìfànù. sweetheart five thousand tí mi pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń kọ́. Ah, ìyẹn ìsáàárọ̀ yìí o. o fẹ́ kí n bínú. má bínú bí ọba ṣe jẹ yín ìmọ̀ bí n bá ṣe ṣe yọkàn ọ̀la. wẹ́lẹ̀ ah, ah. ọ̀pọ̀ tó parí tó tún kọlà. ẹ wo láyé yín láyé yín ẹ bá mọ̀ pé mo pàrọ̀ gan lónìí sáwọn àwọn náà gbé èbò èwo wèrè gan èwo lọ sí. kẹ bá wọ pé bíi tíjọ́ ní ti ti àna sùúrù sí fúnra wa ni o ẹ mọ̀ ẹ mọ̀ fẹ́ ṣe bí ọ̀gọ́rọ̀ ṣébi wá jọ sanyẹ rì tí ó bá jẹ́ pé kí nǹkan mọ́ bàa bàjẹ́ tó lu ẹ náà ṣe ní sùúrù pé kí àárín ọmọ ìyá mẹ́rin kọ́mọ lọ́dọ̀ tara wọn. máa gbọ́ wèrè. wo láyé ẹ tó fi kú mìkánú àbí kí ni wọ́n sọ mọ́pẹ́ mi ní wèrè mọ́ o má bínú dìgbòlugi. bẹ́tà. ìyá tó bímọ mẹ́rin fọkùnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé ò ti dọ́ta lẹ̀ láàrin àwọn ọmọ. dúnà ó pè mí ní dìgbò kínní kan lẹ́ẹ̀kan. wo eyín o ti lọ tí wọ́n bá lọ́mọ ìyá kí ìyá ọmọ baba ní ìbá ìyún òfún obìnrin tó bá jókòó sí ilé ọkùnrin kan ṣoṣo wo kò dájú pé bó ṣe wà bó o bá kú. wà ló ní ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ. wà ló ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ ó sì máa gbé mi sẹ́pẹ̀ kí ló fẹ́ ṣe. ọmọ ìyàwó níyàwó ìyàwó yàwó rà tó níyàwó níyàwó ni. bó ṣe jẹ́ sí ọ ló ṣe jẹ́ sí mi. Ah, ah. ìkánjú kan lọ́ba kò ju kan lọ ọkùnrin ló bí ọkùnrin mo bí. <laughs> pàtẹ́ ọ̀rọ̀ tiẹ̀ nìkan ni mo ń yí ọ ṣebí mo wí fún ọ mo ní kó o mọ̀ pé wọn so ti wá pé wọn tán báyìí ojú rẹ ti wá ga. iyún tiẹ̀ tún wá kéré o ńgbọ́ wà á pè wọ́n òpin ọlọ́tọ̀ọ̀tọ̀ á kàn wèrè jọ dákun tó ọ̀fẹ́ san ti ṣe fún ọ ọlọ́kọ mẹ́rin ọmọ oh, mẹ́rin. Oh, ṣéyìn onìkan wá ni ó mọ òwòrán nígbà wá pé wọn ọjọ́ tó pé wọn jókòó tó sọ fún wọn pé òun tráfù tó fẹ́ sọ fún wọn pé òun fẹ́ lọ lọ́kọ mi ni àbẹjọ òun ló fẹ́ rò fún wọn. kè wá àṣẹbi yín ṣé bébí mo pè é pé ká wá wo gọ̀bì lẹ́fi ní kíni gọ̀bìgọ̀bì ẹ̀yin tí mo fọ̀rọ̀ lọ ní o lẹ́ni tí yín bàjẹ́ ó dà ní ẹ fún dà lọ ẹ wá ṣe ẹ fún dà lọ ẹ mọ lọ. èmi mò ń rẹ̀ di mo mọ̀ pé kò tọrọ lèmi náà ṣe fi dá sọ̀rọ̀ rẹ̀ wo sórí bó tẹ̀sẹ̀ omi òra yóò sì mú relé. bó o ti ẹ̀gbẹ́ á lọ àwùlẹ̀ relé. ẹ sá mọ̀ ọ lọ ẹ mọ̀ ọ lọ. <laughs> màá mi ìyàwó wèrè mẹ́ta. <laughs> ẹ èwo lẹ rí ìyàtọ̀ rin ebi bàbá rẹ náà lọ lórí àwọn wèrè ọ̀hún ọ̀fọ̀ sì bu bàbá rẹ jẹ́ ó ti fi rùnà wọ náà. ẹni alájọ jújú làájú. sórí mo bọ́ ọsán bàbá mo bọ́ ọsán kọ̀kọ̀. mo sì ṣàlàyé ara mi fún ọ mo ní mo ṣàlàyé ara mi fún ìwọ ọmọbìnrin ṣùgbọ́n ọ̀gbọ́ràn sí lẹ́nu wo jẹ́ ń sọ fún ọ lọ́la lọ́la òde òní ìyàwó mi ọ̀wọ̀nù lè yìí Ọwọ́ ojú mi ń tọ́jà lọ́dà ìyàwó mi ọ̀wọ̀nù lè lọ́la òótọ́ ọ̀rọ̀ mọ̀ sọ fún ọ bó o dòdò wà láyé wọn gbọ́n ọ. wọ́n bu ọmọ òdodo. ntọ́dà lọ́dà ah, ìmọ̀ ń pọlọ́pàá. Ah. Ah, alárédè ìmọ̀ ń pọlọ́pàá wọ́n ti sọ bẹ́ẹ̀ náà wọ́n lẹ̀ mọ́ ń pọlọ́pàá ẹ̀ràn yàn lẹ́wọ́n ni kọ́ wò mí dáadáa kọ́ wọ́n kọ́ pé sáàsì pé sáàsì kò sí tó ṣe fún mi ó lọ ni. láyéláyé kò sí tó jọ <laughs> tíyàkọ ẹ̀ ò bá kàwé tí ò gbọ́ legal marriage a ṣàgbọ́yàwó alárédè. alárédè kọ́ ó ń rédèrèdè ni. tá a bá gbé èbò aṣàgbọ́dà fọ́ọ̀sì tọ́lárédè ò bá gbé èèyàn mọ́ nítorí èlé èbò ìṣèdà fọ́ọ̀sì ká a bàjẹ́ fẹ́ èbò èbò ò ní sóògùn kọ́mọ́ lẹ́rọ ẹ̀rọ arédè ní ìdà fọ́ọ̀sì. ó ti yẹ ọba. kábíyèsí. ṣe bẹ́ẹ̀ lẹ sọ pé ọba kì í kọ́yàwó. bẹ́ẹ̀ náà mo sọ fún ẹ kọ́ba ẹ̀ fẹ́yàwó kan ọba ẹ̀ sì ṣèyàwó alárédè. èmi rò pé tọ́ba bá ti gorí oyè ló ń fìyàwó tó lé ọ̀nà wàdà tíyàwó rẹ ó ṣe jẹ́ olórí oyè ọ̀ngùn jẹ́ ń sọ fún ọ tí n bá ní kíyàwó rẹ ó sún tí ó bá sún tí n bá ní ó dìde tó bá ra kàkàmága ìyí àga náà ń di ẹni tí ń fẹ̀yìn ẹ̀ màámi kábíyèsí ṣé mo pé ẹ ti ń jẹ́ kí n kábàámọ̀ pé mo wá sílé láti ìlú òyìnbó mo sì ti ń ronú láti padà mi ò lẹ́nu gbogbo wàhálà tẹ̀ ń kó mi sí i ẹ ẹ máa gbọ́ yẹ̀yẹ́ à ń torí àjàjà àjàjà ta ní jà lẹ́ǹkùlé òun ṣe bá a ní ọ̀sẹ̀ tó kọ́ lé rẹ̀tọ́ rẹ̀ gbà ni àwa wí tán ọlọ́pàdà lọ́ọ̀lú èbò jẹ́ ń sọ fún ọ tó bá padà lọ́ọ̀lú èbò tí ó mú ọ wà nàìjíríà báyìí létí wá fún ọ o bá wá padà I agreed with you. We are going back. <laughs> Oh, I love you. And you know I love you more. but um, what? I think we should agree with mommy um, fún nǹkan tí won bá wa sọ. I mean, nǹkan tó ní kò ṣe. Wait, I, <laughs> I, I'm now confused. Um, are we agreeing to go back abroad or are we agreeing to mommy's plan? You know what? What I'm trying to say in essence is that um, kí a accept nǹkan tí mọ́mí sọ eh, just accept Ah, you know what um, we have little and lots of preparation by the fed law, so that won't be a problem again. How many weeks Any preparation? I have a plan so what's in ń plan wípé tí a bá pay. See about ti pada màá consult eh, a gynecologist at least ó máa try láti tọ́ wa sọ́nà bá ṣe lè gẹ́tì ọmọ ọkùnrin. So by the time tí a máa fi padà dé, àwa náà ti ní ọmọ ọkùnrin and eh, mommy will be happy with us. Hmm? My queen. Yeah, my king. Kò lè work. Why? How can yeah. I pretend to be another woman's husband? Baby, try to understand. This is just to make your mommy happy. Like seriously, eh, eh, you know, kò ṣe pé o fẹ́ kò ṣe báwo ni ma accept ẹ you know èmi too well pé mo lè gbà but I just want your mom to be happy. Mm, me too I see it but my queen go dey work my queen. Please no, please no, please no, please no. ojú bá ìyàwó wa ti. ọlọ́run ṣeun o ọlọ́run ṣeun ẹ káàbọ̀ o ẹ káàbọ̀ ìwọ mo rò pé o ti sọ wọ́nù ní látẹ̀kan tí mo ti ń retí yín. mi ò mà irú eléyìí nílé ayé mi mi ò gbọ́ rí. mọ́mí <laughs> mọ́mí wọ́n ti mẹ́nu yẹn o wọ́n ti mẹ́nu yẹn o. á fún ẹ. this is impossible kò lè ṣẹlẹ̀ náà ọmọ wù mí èmi ò gbọ́ pé wọ́n fẹ́ yàwó ilé alárédè ni o tí ẹ̀yin ló fẹ́ já kọ̀kọ́ mi ì dẹ̀ nígbà tó bá ti ń di àárọ̀ ọ̀la à lọ rí lọ́ọ̀yà mi a máa sùn tàdé mi kárò a máa sọ ẹ fún bigamy this is nothing but bigamy. ẹ dúró mọ̀ ń bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó ẹ ṣe é wo Wúnmi. Wúnmi àbí wú ọ kí wọ́n ń pè ọ sọ́ọ̀nù bá mú ìyàwó rẹ̀ wọlé ni àbí gbogbo rẹ̀ láwọn akọ bí ẹni bá kọ́ lé ni. kémi o lè bọ̀ má lọ bí kankan ah, ah, irú nọ́ọ̀sẹ̀sì wo ni bọ́dọ̀ yẹn ń ṣe bí ọ̀dẹ̀ báyìí wọ́n ní kó o má lọ ọmọ wù mí. ṣé kà ló ni yóò ṣe máa gbà kiri bí ojú owó omi rà lọ́wọ́ bómi wájà kó wá bómi ká gbómi lọ lọ ẹ̀rí inú rẹ̀ kúkú dùn sí náà yóò ṣe máa ṣe nu ó dùn sí kò dùn sí ìyàwó ti wọlé nu wàhálà tiẹ̀ nu ah, ọkọ mi ǹde ǹde ǹde ǹdẹ ìyàwó kò rọ̀bọ̀ ń bí wọ́n yàrá rẹ lọ ibẹ̀ ni ó ti bọ́ ọ ọmọọlá ọkọ mi àkànní ọjà. o lè fi ẹ̀wọ̀n ṣeré ṣá losers. ọ̀ya ọ̀ya ọ̀ya bòmísí àwò ẹ̀sà bá máa kọ́ ọba tí mo ṣe é kọ́ lẹ́nu bòmísí lọ́sẹ̀ kọ́ tó máa wò kẹsàn-án. ọ̀ya mu lọ́wọ́ mu lọ́wọ́ wọnú yàrá rẹ̀ ìmọ̀ ọkọ bí ẹni bá kọ́lé ni mu lọ́wọ́ lọ́júwe yàrá rẹ̀ fún mu dání lọ́wọ́ mu wọnú ilé ẹ wọlé ẹ wọlé ẹ bá ń ba kó ẹrù rẹ ẹ bá ń ba kẹrù ẹ ṣe o ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó mi ẹ ṣe o yọ̀ọ̀dà fún yín o èmi náà lè bá yín ṣe o. ó di ẹ ṣe o ti yọ̀ọ̀dà ti yín náà ó dé o ayọ̀ yín ó di ẹ ṣe o mi o sọ́ọ̀tún lè gbẹ́rù mọ́ ni àfi kọ́ máa yí bọ́ńdú kiri òfò ń bẹ̀ gbélẹ̀ gbé wọnú ilé báwọn sọ́ọ̀dì gbábọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ kó múyàwó wọlé ṣébi tó gbé sínú. ẹ ṣeun o ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó mi ti yín ọ̀dà o ti yín ló dé o ayọ̀ gbogbo wa ó kalẹ̀ o lágbára ọlọ́run ẹ ṣe gan ni ẹ kú rìn ẹ kú rìn ṣé wọ́n ló tún jókòó tì wọ́n ni. Kíni? Mr. May, calm down, please. Um, kíni, kíni, kíni, calm down. Ṣé o ti ya dìdìrín She told me pé o wá lọ́kàn bí wọ́n ti sọ ẹ́ dòpònú ni? O mọ̀ tún mọ ẹ ní. Mr. May, it is going to start a sport. Gbogbo nǹkan tó ń hey, don't ẹjọ́ Tade kọ́. You know I love this guy so much and I know them more. Big guy boy love me too. Ó love ló fẹ́ yàwó ní ẹ̀. Nọ́gbéyàwó wa bàbá ẹ̀, ó dẹ̀ tell me what the plan? Irú plan wo? a ní plan wípé kíta dé accept lady Yes, do you know what? Um, in the next two, three weeks, we'll be out of this country. Jọ torí Ọlọ́run farabalẹ̀ kó gbọ́n tèmi o. You had a plan. How long lẹ fẹ́ fool wa dàbí tẹ fẹ́ ní tẹ fẹ́ pretend yìí How long gangan lẹ fẹ́ ṣe dá? Sista mi, have a plan pé kí Tade kó pretend pé kó gbàlédè yìí, woman yìí lè go to any extent láti láti party. tètè mi yọ láti ṣe anything láti fi hàn mi fara ẹ̀ balẹ̀ o ṣé o mọ nǹkan tó ń sọ ṣé o mọ nǹkan tó ń sọ jáde lẹ́nu ẹ̀ o ní ìwọ àti tadé ẹjọ plan ẹjọ ní pé kẹ́ ẹ̀ pretend kan fi fẹ́ yàwó lé ẹ àbí how long lẹ fẹ́ fool wàdà àti wípé ẹ̀ ń pretend ẹ̀ ń pretend or this your pretending ten sọ yìí ṣé ọkọ ẹ ò ní sùn pẹ̀lú ọmọbìnrin yẹn. èmi ò sùn bẹ́ẹ̀ o. wo ó sùn bẹ̀. mami mhm. kò possible. Ah, ọ̀pọ̀ ibẹ̀ ló sùn. ẹ wo èmi ò lè sùn bẹ̀. ẹ tanra rẹ ìwọ wo ni ibẹ̀ ló sùn tọ́tún dára sí gan pàápàá. pàtẹ́pàtẹ́ o àwọn sáà ti sàn níbi tẹ́lẹ̀ ò ti ní bọ́ọ̀ báyìí ó ti délé ọ lánàá kó o mọ̀ ya yìn bí èrànú ṣúgà ló kù. ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́ mi. pàtẹ. ẹ wo ẹjọ́ tàti sinimá ilá o kì í ṣe gbogbo ẹnu lẹ́mọ̀ fipá ọkọ mi o èmi ò sáà láìkì irú ọwọ́ tó ń fún wa yìí pàtẹ èmi ò láìkì irú ọwọ́ tó ń fún wa sóògbà yóò dási dán bàbò ni. a ah, kí ló dé èèyàn ní amọ̀pọ̀ ń pàtẹ mọ́. india náà ṣáà mọ̀ pọ̀ pàtẹ láǹtì ni. èmi ò ní ẹ pè mí láǹtì ẹ mọ̀ pè mí ní ayaba pàtì àyàbá pátì kí ni ìtumọ̀ yún o. ẹ mọ̀ pálákọ̀wé lọkọ mi ni. ìyìn èbó ni a fi mọ ọpọkọ rẹ bíi queen ọlá. queen ọmọ kò burú o àyàbá pátì. ẹ lẹ́yìn ọ̀rẹ́ wa o ẹ ṣeun o ẹ wà lótì ká máa ríre bára wa ṣe o ìlú ẹ̀lẹ́yìn náà ó gbà á ah, ní agbára lọ́la ọlọ́run. Ah, ẹ ti ẹ ṣeun ya wa wẹ́n gán lẹ ṣeun jù. Ah, bá a ti ń jẹ bẹ́ẹ̀ là ń mu ẹ wo ẹ ṣeun adúpẹ́. ẹ ṣeun ya wa ẹ̀mí yóò gùn ẹ wà pẹ́ fún wa ẹ pẹ́ fọ́lẹ̀ mi ẹ̀yin àtọ́rẹ́ mi ẹ̀ ní já orin kankan burúkú ò sì ní ṣẹlẹ̀ fún mi ó ti ẹ̀dá bàǹtẹ̀ wọlé torí àní adágbére fún yín náà ká tó mọ ọ lọ torí ilẹ̀ ti ń sú kò sì ní dá fi òru wọ̀lú ayé kú dáadáa. bẹ́ẹ̀ni àti pé ṣe é ọmọ tọrẹ wa kó tí ìyàlá bulé ah kọ́mọ́ ti pèyà lẹ́mìí ká tó dé lù ú òótọ́ ni kò sì dáa náà kẹ́yìn náà ò forù wọ̀lú ẹ wá dó kí n bá yín wá nǹkan. Ah, ẹsẹ̀ ìyàbọ̀ ìyàbọ̀ bí ó ṣe máa ṣe jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ nu bí búrẹ́dì tó já omi ìyàbọ̀. go and meet her. Do I have to? Yes. Ẹ bọ̀ pé ká ẹ sílẹ̀kùn. Ẹ sílẹ̀kùn kí tó fi pàjá nísìnyí o. Mọ́mí, ilẹ̀kùn wá ṣíṣí mà. Kò sí ṣíṣe èmi tì, mo tilẹ̀kùn, èmi tilẹ̀kùn. Àpẹ́ ah, ó tó mọ̀. Ṣé ti yí bìbí? Sọ́ọ́rẹ́ ṣé o ní gbogbo nǹkan tó fọmọ mi jẹ ọjọ́ kan sọ fẹ́ jára pa ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀. èmi wọ́n mi wọ́n mi bàtà. gbàgbàgbàgbà nǹkan rẹ òun bá mú dé mú gbèsúmọ tí ọba gbèsúmọ ṣó o ti gbọ́ ìwọ ló ní nǹkan rẹ dàárọ̀ ọ̀la tí n bá ti ń jáde nísìnyí kí ni kọ́ ọ yí kọ́kọ́rọ́ sí kọ́ mú kọ́kọ́rọ́ pamọ́ kò súnmọ́ ah, ah. láti ìjẹrin wo ìwọ ni kò mọ́ gbà fún o sórí iná ilé báyìí lọmọ ẹranko yá gbẹ̀yìn ìwọ sáà máa gbé súnmọ́ máa gbé súnmọ́ ọlọ́run ó bá wa ṣe ọlọ́run ni ó bá wa ṣe ó dáa. mi ò ṣe. Tade stop lying you did it. mi ò ṣe. mo sọ fún ẹ wípé o ṣe look at you wọ́n yanjú mi kó sọ fún mi wípé o ò ṣe báwo ni lady yẹn báwo ló ṣe mọ gbogbo nǹkan tó lè ṣe báwo lè kà fún mi bí o ṣe gbọ́ òṣàwò ti dẹ̀ mọ̀ wípé nǹkan tó ń ṣe ni. irọ́ ló kàn pa fún ẹ. she's not lying just take a look at this. ìyáálé mi ẹ ń gbádùn o ọkọlọkọ wa lóòótọ́ tí wọ́n bá gbọ́kọ́ lọ mọ́ lè wá ń di ẹrù wa ọkọ wa lẹ́rù wa ti ń wé o hmm. abájọ tí wọ́n fi ní ẹ̀sùn tẹ̀lé ẹ̀sùn tí wọ́n ní ẹ̀dìdé tẹ̀lé ẹ̀dìdé ọkùnrin ọ̀gbọ́dọ̀ mọ̀ ṣe èèyàn bá náà kéèyàn ò fi ilẹ̀ àfi fakafiki fakafiki fòì fòì fòì ah, wọ́n tún wá pẹ́ kán rin kése kí wọ́n tó wá bí wọ́n bá tún wá wá tán kò ní tí ì pèsè ju àyà ara wọn tún ti le gidi gbà ah, nígbà tí ń dórí ẹlẹ́ẹ̀keje lọ tẹ́mi mi fẹ́ bọ́ ni mo sáwọ́ balùwẹ̀ wọ́n mọ̀ gbókò olúwa rẹ̀ jáde kọ́tò olúwa rẹ̀ mọ̀ mọ̀ ọkọ̀ni fún pé bó okú gbé ta rán ọ wá ń bí. Hmm. kò lè sí. you see ṣùtìrì you see no no no just stop do not touch me má jẹ́ kí n bínú sí rárá. ó ti torí òbí rẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀dùn ní rọ. Ah, ah. kọmọ tán náà mọ̀ ṣé ń ṣiṣẹ́ báyìí sá. hello hello jìdẹ̀kọ̀ jókòó. ah ta ló mẹ́rin kílẹ̀ tó ń sọ nǹkan tí ò ṣẹlẹ̀. fún ta ni. fún ìyàwó mi. kí ni ó ní mo sọ. kí ló sọ pé ó ṣẹlẹ̀ láàrin wa mọ́jú. sẹ́yìn ò ní èròjọ orogún nù fọ́rífọ́rí orogún mo fi yún un ṣe fún wọn. ló wáá fi lọ parọ́ ní nǹkan tí ò ṣẹlẹ̀ láàrin mi àti ah, ah. ṣé tó bá ṣẹlẹ̀ gan-an sẹ́mi ò sọ fún ni. Ah, ah. mi ò ti mọ̀ pé eh, o le dọ́dọ̀ ba bá ń kó lọ́mọ sọ tí ò ṣẹlẹ̀ kó lọ́mọ sọ pé kò sí nǹkan kan èmi ò súnmọ́ èmi ò súnmọ́ lérí ìyá ń bẹ̀ mo sì mọ̀ pé báàrin yóò bá ní o mi lẹ́tọ̀ọ́ mi ètò ni fún ọ. Hmm. Hello. Ooh.

àbí mo jẹ́ bí arọ́bà ah, ẹ fẹ́ amú rọ̀bà ní mi ni ìdí fi bọ́ fọ́rí rẹ sọ̀rọ̀. Ah, irọ́ ni ọ̀nà dúmọ̀lùmọ̀lù wọn máa ń lu ọmọ ìjẹsà o ah, ìjẹsà gidi lẹ ọ̀ríjínà lèmi o. àpò àbò. káàní yàrá dúmọ̀ òru ọ̀nà sọ̀gbọ̀dá rẹ̀ gbajúdẹ̀ lójú. àpò àbò. òkè mẹ́sí lèmi. n lè fábùmí. ìlú àgàn ni ìjagun ta. àjọ jagun ni èmi àti fábùmí jọ jagun ni wo jẹ́ ìsọ kí nìkan fún ọ èmi ìsẹ́ni tí máa ti wọnú lẹ́nìí tí kanlẹ̀kùn ilé àná mi máa wà yìí o Ah. ọ̀dà sámi ilé ẹ̀ náà mi mọ̀ wàyí kò jẹ́ kó rìnrìn ó pé o kò yí ọ ní ìsìn. kí ló fariwo kí ló fàjà ah, bàbá lẹ́wọ́lẹ̀ <laughs> lẹ́wọ́lẹ̀ bàbá. no no rush. lẹ lẹ lẹ́wọ́ lẹ. kò sí kìrìkìrì. yèyé mi ẹ̀jẹ̀ kí mi padà sí. àná mi ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ̀yẹ́ bá ah, ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sáà. ẹ̀yin àtọ̀rẹ́ rẹ ẹ wo. àtàwọn rẹ ẹ ẹ ẹ kàn wọ́n mi sẹ́gbẹ́ kan ah. ẹ ti ẹ̀ pẹ́ rí mi mọ́. ẹ má bínú ayọ̀ yín sẹ́tìn èmi rò pé ó yẹ kí ẹ̀yin ọlọ́rọ̀ mi ó ti sọ fún yín ni ẹ tiẹ̀ ti wọlé ká ṣe yín lálejò. ẹ wọ́n tiẹ̀ ìwọ àti ìyá rẹ wò lẹ́sẹ̀ ṣe o tí ẹ tẹ fẹ́ dẹni pé ẹ wá fi mí lẹ̀ tẹ fi sọ fún mi tẹ fi dé ẹ mọ bínú. ó dùn mí o. àná mi ẹ má bínú ẹ tiẹ̀ wọlé ẹ máa bọ̀ ká ṣe yín lálejò kẹ́ wá jẹ ẹ máa bọ̀ ẹ jẹ́ ẹ mú kò burú. àjẹpàtẹ tèmi àyè lóyìn bọ́ọ̀jẹ̀ kú. ojú wọn lè kókó pẹ̀lú ògógóró ojú wọn kẹ̀kẹ́ sí ken ken ken ken. jáde ẹ wo ẹ wo ewo wo ẹ wo ṣe rí níbi ìbáyìí mo ti ṣe ń jókòó ìyìn jẹ́ pàtẹ́ mo ti di ayaba pátì. O ti gòkè odò nù. bẹ́ẹ̀ni. pàtẹ́ <laughs> ti gòkè odò kábàárà pàtí ti gòkè odò kábàárà tó dà ó ti gòkè odò kábàárà tó ti ti ń kẹ pa ti ti pa ti ti pa kẹkẹkẹkẹ jì kẹkẹ jì. lẹ́wọ́lẹ́ bàbá. no no lẹ́wọ́lẹ́ bàbá rò pé ẹ ti lọ nígbà mo débi tẹ́ ẹ ti jẹun tí mo bá bọ́ bẹ̀ tí mo bá yín lórí ìjókòó mọ́ ní ìmọ̀ ẹ̀pẹ́ ti wá fọkẹ́ ẹsẹ̀ kan tilẹ̀ ń bì. n ò kú òní ẹ̀kú ìnáwó mi. ẹ jẹ́ rọra mú ṣé mọ́bẹ̀mí lẹ́kọ̀ọ́ wọn dànù lẹ́sìn tẹ́lẹ̀ báyìí ẹ bàrà yín gọ́tà ni. Ah, ó yé mi náà lẹ́nu èmi ọmọ pé kí ní bọ̀rùn tẹ́rìn pé ó lè tó báwọn yẹyẹ. ilé ìbọ̀rùn tẹ́rìn ó lè ju ètò ìmú tẹ́lẹ̀ lọ. <laughs> ẹgbà náà. ọ̀gá kíni. lọ mọ́mọ́ jẹ́ ń gbàgbé orí mi o yín sí bọ́bá wá bí gan ìmọ̀ràn ti sọ mọ́. ẹ ti dẹ ẹlẹ́wọ̀ ẹ̀tù. ẹlẹ́wọ̀ ẹ̀tù. bẹ́ẹ̀ ni. <laughs> mọ́mọ́ ṣe nǹkan o. <sighs> ngbà ìyá rẹ̀ ní gbé fún ọ àgúnmùbà àtàgbòbà tí wọ́n láwọn ọbọ̀ gbé wá nínú gbogbo bó ṣe máa lò àti àwọn ọ̀fọ̀ tó mọ̀ pè sí gbogbo ẹ̀ láti ṣàlàyé bẹ̀ fún ọ. bàbá lẹ́wọ́ lẹ agúnmọ̀bà máa lọ́fọ̀ ni. dóòlè ah. onígbọ̀nà mọ̀nàkàyì ṣe rí àwọn ibà kan ń bẹ mm. ibà amórígbóná tó ipẹ́ bọ́ bá búyàn tán ìmọ̀ sọ̀yàn di wèrè tójú èèyàn yọ sàǹdọ̀ báyìí tó ipẹ́ bọ́ bá rádà ó lè ṣáàyàn pa àmọ́ bọ́ bá ti mú àgúnmu àti àgbo tó mú ọ̀fọ̀ rẹ̀ tó pèsè tó dàjẹ́ yọ yọ. ọwọ́ wa yí mi báyìí ní sí ọ̀rẹ́ mi ṣẹ̀ṣẹ̀ ń ṣe tí mo fẹ́ nu ṣé ẹ rí ẹni tó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ orídìí jókòó lé ọkọ yọ fàgùn mo bà ránṣẹ́ tọ́lọ́fọ̀. yọ̀dà fún ọ agúnmọ̀bà lọ́fọ̀. tèmi náà bá wa dáyé pé gba agúnmu jẹ̀dítọ́ lọ́fọ̀ ọ̀nù lèmi náà ó fi ránṣẹ́. <laughs> ìyá rẹ o ọ̀gá táǹdì ló dá. sẹ́ẹ̀sá ti ń lọ mi ò ní pẹ́ lọ torí wọn ò dágbére pé wọ́n sùn. ẹ bá ti wá ń lọ ẹ fi yun náà wọ ọkọ kẹ́ẹ̀kí lé o. èyí ọ̀wọ́ àpò. ọkọ̀ ò lè fò o. èyí ọ̀wọ́ àpò. ẹ ṣeun o ẹ kú tọ́jú wa o. o ó tó kẹ́ èyí tó balẹ̀ ìdáná kankan kan mọ́ ọ lọ́wọ́ òní ni wọ́n fòpin sí àbí ṣèwọ̀ ọ̀mọ̀ yìí pé ọlọ́bẹ̀ ló lọ́kọ ni ńlẹ̀ yìí ṣé ìyá ni a máa dáná fún ìyàwó ni àbí ó dìgbà tí n bá kú òǹbí tán tọ́ ọ̀rẹ́ ni gbèjà rẹ tí gbogbo rẹ̀ bọ́ ọmọ ọlọ́tán lọ tọ́ ọmọlé tọ́ ọmọta tọ́ ọmọ bí wọ́n gbé gbogbo nǹkan sí wòye yóò tó sì rẹ gbé ni ọdẹ. tòótọ́ lẹ sọ mọ́ mi àmọ́ láàárọ̀ ìtẹ́kùrú ń wò mí jẹ mo bá ní wọlé ìdáná kí n rè sùkúrú. nígbà tí ń bẹ̀bẹ̀ wọ́n ti kó gbogbo dáná ńlẹ̀. ẹ ta ni. wọ́n ti kó gbogbo dáná ìsásùn kódà wọ́n gbé sí tófù. nínú yàrá wọn wá gbé sí ni mi ò mọ. kálọ̀ èyí ní fi stop stop sí bọ́bí ń bọ́ olóòrì pọ́ọ̀tù tí wọ́n fi ń dáná èyí nǹkan. ṣé pọ́ọ̀tù làwọn eléyìí èmi ṣe bí n tí wọ́n fi ń bo oúnjẹ fáwọn ọba ni eléyìí sì ni tótótótó ní ní ọ̀jẹ̀ fọ́ọ̀kan. tó fi ń dáná nù. Ah, nígbà tẹ́mi ò rí èédú lára rẹ̀ mẹ́bí tuntun ni. ò lérè èédú lára rẹ̀ pọ́ọ̀tù kan fi ń dáná nù. eléyìí ah, nígbà tẹ́mi ò rí èédú díẹ̀ ni ọ̀jẹ̀ mo ṣe bí tuntun ni. ó ṣe àárẹ̀ kì í ṣe tí ó fi ń dáná ní abúlé òun náà fi bí sọ ti gbọ́. ọ̀dọ̀ àti tó fò wá dà. Ah! ìmọ̀ tí ń jò. tó fi ń dáná tó ọmọ gbélé nù tí òjò dúdú nù. ṣé títò fún alẹ́ yìí báyìí. gáàsì wọn ń pè. Ah! mọ́ mi bí mm. mo ti lé mi mọ bẹ tó tí mo gbajúmọ̀ tó nílùú ayé pé gba ìnílù rẹ rí. wo gáàsì kùkù wọn ń pè àbùnú ni ó tiẹ̀ lé mú mọ́ra mo sọ lójú rẹ òjọ́ kan mo fi ọ́ pa ni mm. ah, àmọye tí mo mọ̀ tó ń gan ọmọ bọ́ bá mọ̀ òsọ́mọ bí wọ́n ṣe fọ ọ̀pọ̀. òótọ́ ni <laughs> àwọn gbajúmọ̀ gbòòrò nù <laughs> àbí. Hello. Tade, it is time to leave this country as soon as possible. Uh, that's cool. Um, ó jẹ́ pé màá bá yín lọ́wọ́ nìyẹn. Ah, kí ló dé? I have things to do here. That I cannot know. It seems you've been carried away. Just sọ fún mi, kí Nothing. No. This is not you. There is something behind this. I said there is nothing. Kò kó After all, tí bá sọ pé mi ò lọ, o ṣá lè fọlọ́pàá mú mi. Ìwọ náà ò ní fẹ́ síbẹ̀, torí ò ní fẹ́ ló pinyàn lọ́rùn. Ah, ah. Tádé kí ló ń ṣẹlẹ̀? Wàhálà máa wà o, wàhálà ti dé gidigidi gọ́gọ́gọ́gọ́ Fine. I have a mission that I have to accomplish. Oh, you have a mission that you want to accomplish. Wow. Mission to marry another woman. Is that it? Is that it? Beautiful observant. ó tilẹ̀kùn ni. ibi ah, ah, inú yàrá mi mo wà nígbà tí ìyá yàrá mi nínú náà wá kí. ayọ̀ọ́lá bò wá ni ṣẹ́kọ̀ọ́ ti ń gbójú múmu. ẹ wo ó ti ń gbójú ọwọ́ díẹ̀díẹ̀ torí wọn ti ń rẹ́rìn sí mi. kò gbọdọ̀ má rẹ́rìn sí ọ ọlọ́run ó gbàdúrà wa délẹ̀ má wàá gbà fún wéré wọn. Ah, láti bàtẹ́ ti kúrò lọ́dọ̀ wa báyìí ló ti kọ́wọ́ ọmọ rẹ̀ bọ́ sọ mm. kọmọkojú yín lèmi gan ti ń gbàtẹ́ wà lọ́dọ̀ wa ṣùgbọ́n kẹ́rẹ́tẹ́ lọ tán báyìí <laughs> ó tún wèrè palẹ̀ fún wèrè ni. ní wèrè bá di méjì. níbo <laughs> ebi eh, ní bá kanrin ìkún tẹ̀ fún kan lójú náà lè wùrà oorun ẹgbẹ́ ajá ń jẹun lajá ń jùrù <laughs> fún ìdí èyí ẹ lọ fọkàn yín balẹ̀ ayaba pátì ti gbàjọba. mo jẹ́rìí rẹ̀ wo jẹ́ wàá sọ fún ọ sọ́ọ̀mù ẹ̀pọ̀ ti dayọ̀ ọlá má wà sórí fúlẹ́ńgẹ́fúlẹ́ńgẹ́ rẹ ọ̀ wà fẹ́ràn sí fìdímọ́lé ọkọ rẹ o mm. ọlọ́run wá gbàdúrà wá délé ẹsẹ̀. Ah, mo gbé mi mo gbé mi kò tẹ̀ ní romanticism náà. romanticism ni mi wà sókè mi wà romantic eh, ó yà jẹ́ important tẹ̀tẹ̀ pọ́n mi ó gbà mí pa ó gbà mí pa ọkùnrin ni ọkùnrin ni ah! my darling wife. sọ̀rọ̀ àwọn èbú rẹ̀ ni wọ́n jó rí mi ọ̀tọ̀ ah, ni. ó yẹ máa máa kọ ẹ máa tiẹ̀ gba tíjà fún ẹ gan kó tiẹ̀ máa kọ ẹ náà díẹ̀ díẹ̀ wàá eh. sọ pé my darling husband. Ah, yọ̀ yọ̀ lẹ́yìn. <laughs> Ah, idiot yẹn ni. ṣé ìyá àwọn ọmọ rẹ mm. ẹlẹ́yẹ tí ń bẹ lẹ́yẹ ẹjọ́ ojúmọ́ lè rè kó lọ sínú. máa ń retí ẹja ẹja ṣeré tiwa. <laughs> ó dáná kí ló fẹ́ kí n ra fún ẹ ká lọ sin sin sin kí n lọ ṣe shopping fún ẹ. sẹ́mi. ẹ ìwọ náà ni. orí mi o ẹ lọ bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ẹsẹ̀ mi o o ṣe bó mi ṣe pàdé. bàbá òbẹ́dá sọ́ọ̀mà kàndóòn ó ti ń di gbogbo ògbà rẹ̀ bọ́ ọba ṣe tán ọ̀rọ̀ ṣẹ́sí nílé ni pé ọ̀dà ó ti yá o olùkó ti ń ṣẹ́sí bò mí. ìtì ìrìṣẹ́ ń lè po má jẹun tí mò ń gbọ́ lẹ́yìn náà gbọ́. yeye yeye èèbó pè. èyí ti ká ilé ẹ̀rí wó. òpó yẹ. òpó yẹ. ìmọ̀ ti fún wa dé ọdún ìjẹ̀ṣù gbogbo wa la sì mọ̀ pé bí a bá jọba a lè ṣọdún ìjẹ̀ṣù ṣé kí mọ́tò ọ̀hún olórí tó di wọ́ọ̀dì sẹ̀ sínú òun mọ̀ ló jẹ́ akára ró nítorí pé ọ̀rọ̀ wọ gangan pàápàá ò jẹ́ bẹ́ẹ̀ ọ ìṣèyàn bẹ́ẹ̀ àmọ́ nígbà àwọn alálẹ̀ ó bá wa ṣe àfún olórí gbó ó sì tún wọ̀ kódà ó ṣe ìwé àsọfẹ́yẹjẹ léyìí tó túmọ̀ sí wípé bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí ọba ti láròlé báyìí o ó sì ti lárẹ̀ mọ́ akọlògìdán bí omi wò tó bá di ní ọjọ́ méje òní á dé ọba kẹmọ lọ múra o a oríire ẹni tí mo ní wí nù. Hmm. ẹ kú gbogbo ìgbà mi ẹ kú gbádùn mi tó ẹ kú kú ah, bẹ́ẹ̀ ni ìwọ náà jẹ́ bẹ́ẹ̀. Ah. Ifá ọba fọre o. adúpẹ́ o. adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ àwo rẹ tí wọ́n á jẹ́ fẹ́ yẹ. èmi nà ké sí. ẹ̀yin la gbọ́ fàtìbìtì náà. bẹ́ẹ̀ni. ẹ̀yin lábọ̀ pẹ̀lẹ́ láàkó kórìkórì. <laughs> ẹ ó ti rí bó ti ń rí nù ẹ wá jẹ́ àṣe bí wọ́n ti ṣe hmm. kó bá lè rí bó ti ń rí ìyàwó. ó wá kú obì àrólé. gbọ́mọ bá bí. ọkọ̀ obì àrólé obìnrin ló lérè o. ìránṣẹ́ kẹrẹ yóò lè bàbújẹ́ ẹnìkan ẹ̀fọ́ yẹn náà rojú ọmọ ọba ò ní fẹ́ wọlé bàbá rẹ̀ kó dìkanra. àbí. Eh, bó bá rú ni lójú ta abilẹ̀ léèrè àyàwó ẹ pa bìkẹ́ ẹ dàbí fún wa. ara mi rírí. bàbá obi àròlé ọyàn. obì àròlé ọyàn. kò yan. ẹ bá ní túndà. Baba, bákan náà ni. Ah. ifá ọba fọre obì àrólé òyàn. kò yàn pa ẹ. bíbí bá jọ̀bí bí ẹ̀jẹ̀ ò bá jọra wọn á jẹ́ pé ó kọ̀ọ̀kanú ni ẹ rí hmm, ẹ mọ̀ ń bọ̀. bá a bá wá rẹ́ni tó dánrú eléyìí wò arábìnrin sọ̀rọ̀ rẹ ò ti mọ ní kọlùkọ̀họ̀ nínú báyìí nítorí irú báyìí tó kò sóoru rẹ̀ bá lọ ṣẹlẹ̀ yín lórí ẹ lè mọ́ gbóòórùn ọba mọ́ nídìí. sọ̀rọ̀ rẹ ò ní kọlùkọ̀ gan nú. ẹ dákun ẹ tẹ nínú ó dá ọ kò burú ni ẹbí gbogbo wa ní òòṣà àmọ̀lẹ̀ tó pa gbogbo wa pọ̀ òòṣà tí ò sí lẹ́yìn alábòsí òòṣà tá a gbọ́dọ̀ parọ́ wájú rẹ̀ tá a sì gbọ́dọ̀ ṣèké odò òdì ẹnìkan ò gbọ́dọ̀ lọ́rùn wájú pọ̀ mọ́ ti pàkọ́. bẹ́ẹ̀ni. òun lo kìtìkàtà ọ̀kàtàkìtì ọlọ́ṣọ́ adé adigbolagbà hmm. amúnilẹ̀dọ̀rọ̀ òòṣà ìyàkẹ́nù wà lọ rojú ara rẹ níwájú rẹ bó o bá ti lè rojọ́ àbùṣebùṣe àbó ò nílé lọ. àbí bẹ́ẹ̀ ni ó ti ẹ̀yà kí ọmọdé tẹ mi fún bàbá o. wọ́n ní báà lọ àìdé. ló dífá fún bàbá ojú o bá wọn lọ. mọ̀dé tán. tó. ó yá ó yá mọ̀ bọ̀ mọ̀ bọ̀. ṣẹ́gun ọ̀yá ọ̀yá wọlé ojú ni ẹgbẹ́ nu òòṣà ló wà yìí wọlé ẹ dákun ẹ gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sì ń wá ọmọkùnrin fún ọmọ rẹ̀ kí ipò ọlá má bàa bọ́ lé wọn. ìwọ sì rèé o ìwọ ló ń bímọ ọkùnrin dànù fáwọn tí ò wúlò tí ò nítumọ̀ yìí mo sì ti sọ fún ó sì ti gbà láti fẹ́ ọ̀fọ́mọ rẹ̀. ọlọ́rọ̀ mi ìyàbọ̀ ìyàbọ̀. mọ́ mi hmm? èmi hmm. èmi pàtẹ hmm. pàtẹ ọlọ́mọ mẹ́rin. pàtẹ ọlọ́mọ mẹ́rin ah. dákun ṣé àwọn èèyàn lè mọ̀ pé ti bímọ mẹ́rin ní ẹsẹ̀ àwọn èèyàn lè mọ̀ bí àbá bímọ sárùn lóko ni kò sẹ́ni tó lè mọ̀ pé ti bímọ mẹ́rin. ṣé pé òun ò lè mọ̀. kò sẹ́ni tí ó mọ̀ ìwọ tó dàbí ẹni tí ò tí ì bí kankan rárá. Mm-hmm. Eh, eh, lẹ́yìn iṣu mẹ́rin mm. mo rọra mi dà láwọn èèyàn fi mọ òun bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ni. bọ́ ọ bá lè fi ẹyọ kan so ọkùnrin kan so tó e jù wọ́n lórí ọmọ pédé lórí láàfin nu ọbọ sínú ọ̀la nù so wá rí ọmọ òun ní ọkọ̀ láàrùn àwọn yòókù a jẹ́ pé wọ́n tàbẹ́ lánàá. Ah. Ah. wọ́n á máa ṣe rádaràda. Mm, mm, mm, ọlọ́run mọ́mọ́ bínú eh, mọ́mọ́ bínú. ẹ kí ni síbi jáde kó gbé kí ni sílẹ̀. ẹ kú jòkó. ẹ ṣeun ẹ ṣeun o ẹ ṣeun o. ọ̀rẹ́ mi bóò ni tó o ti bá a sọ̀rọ̀ ó sì ti gbà. ọ̀ọ̀ ah, oh, kò ṣe ní gbọ́ gbọ́ ọ̀gbà ọ̀gbọ́. ẹ mọ̀ mi mo ti gbọ́ mo sì ti gbà ọlọ́run sí alóra ara wa kalẹ̀. àmì o àmì yín ń di dáadáa yín ń di dáadáa ẹ̀sìn. wo tó o bá ti gbọ́ tó o sì ti gbà ó ti dolórí láàfin nù. bẹ́ẹ̀ ni ìwọ náà ọmọ yìí kiri báyìí láàfin ni ọmọ lóko bọ̀gìnì tọ́mọ rán àwọn èèyàn sẹ́ bó ṣe ń pe e, táyé lọ́mọ pè yábọ̀ ọkùnrin tó wà ń bí dànù bí kàn ṣàǹfààní. wọ́n ní ojú bọ̀rọ̀ ọ̀gbọ́n ọmọ lọ́wọ́ èkó ọ́ kó tó lọ ilé ọkọ rẹ̀ yìí tá a fẹ́ mu lọ. tá a fẹ́ mu lọ yìí a tọ́jú ẹ̀ dáadáa dáadáa wọ́n á mú wọn lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi sàbí ológun ètí ọ̀jẹ̀ ètí òbúwẹ̀ ètí ọmọ lẹ́fì tìró àtòríṣiríṣi báwọn bó bá ṣe ń wá làámọ̀ torí pé tó bá ti tọkọ rẹ̀ bá fojú kàbá ẹ̀ gbogbo àwọn èèyàn ọkọ ẹ̀ wọ́n mọ̀ dùgbà ni bí ẹ bí ẹ tà bá dé ọjà ta ní kọ́kọ́ tà. bẹ́ẹ̀ ni òun náà ní kọ́kọ́ tà. mo bá ẹ gbà ní ọ̀dọ̀ ọkọ ẹ̀ òun nìkan wọ́n mọ̀ sábà. àṣẹ tiẹ̀ lè sọ tó dáa tó yìí èmi kọ̀ọ̀kọ́ lè sẹ́yìn tó dáa tó. lẹ́yìn eléyìn bó bá wá débẹ̀ àní filẹ̀ bẹ́ẹ̀ o bó ọba aráàyè lọ mm. èmi fúnra mi yín máa lọ ọbẹ̀ ìjọ máa lò yín tún máa kún sí. èyí tí mo sọ fún yín nù lẹ́wọ́ lẹ̀ sọ jù lẹ́yìn òsú ọ̀kankan ẹ̀ kàn máa ṣe kínní. ẹ wò ìyá àgbàdo àjọ lọ́mọdé. lẹ́wọ́ lẹ́ bàbá no rushing. lẹ lẹ lẹ wọ lẹ. kò gbẹ́ girigiri. lẹ wọ lẹ. mi ò lè sáré. ó dáa ọlọ́run ọba yín ṣe. bó ṣe jẹ́nu ojú òní ti wá. ẹ ṣe. sórí ìwà tó jókòó ìwọ ìwọ gan ni mo bá rí. ó ń ṣèyàn ṣọwọ́ tó ní tiẹ̀ ló ń gùn ọ ni talẹ̀ tó gúnyán fún ọba tó ní tọbẹ̀ òṣòro tó fi wúrú wàrà tó ń wù ó mọ̀ ṣe o. Ah! ìwà báwo wí ń bá wí o ṣé ẹ lélẹ̀ alátẹnujẹ ni ẹ olè ni ẹ olójú kòkòrò ni ẹ wọ́n bí a ọ̀dàlẹ̀ èyí dá wí fún ọ ọ̀rẹ́ àwa ni aṣọ tiwa funfun nẹ́nẹ́ ni a kì í ṣèkà àdẹ́ńbà tèèyàn jẹ́ àmọ́ ibi tó ti rí tiẹ̀ olè olójú kòkòrò. èsì owó ìyá wa kò sí wá rí bẹ́ẹ̀ ọ̀fọ̀bàjẹ́ alẹ́ ránṣẹ́ sí ni pé kí n wá ṣe nǹkan kí n wá débẹ̀ kí n pé òun ò lè ṣe bí. ṣé ojú ń dùn ọ́n gbà tó débẹ̀ ò rí àwọn tó yẹ kó rí ó ṣe bẹ́sẹ̀ sọ̀rọ̀ ó lè ní ọ̀dàlẹ̀ ní ẹ́ ó lè ẹ̀yin olóyè. olórí àgbà. akára ó ẹ mọ̀ kókò díẹ̀ ẹ mọ̀ ń jẹ ọlá ọlá ọkọ yín o bàbá wa àná tí èèbá ṣe bẹ́ẹ̀ ẹni tí ò ṣe ń tó tó báyìí gan-an olóyè ó ní tá a fojú ẹ̀rí nílùú yìí ntí ọ̀dàlẹ̀ ṣe ntí ọ̀dàlẹ̀ ṣe ìyá wa. kára ó bàbá. ó dáa ẹ kókù gidigidi ni lẹ́yìn tí nǹkan tọ́ sí ẹ wá lọ fáwọn èèyàn lábẹ́tẹ́lẹ̀ láti máa bá ń ṣe tí ò tọ́. mo máa gbìyànjú máa ní o tí ì bá sọ lórí ibú ọmọ tí mo mú wá sílé ọlá. bí ìmọ̀ bó ṣe pààrọ̀ ọmọ mọ́ ń lọ́wọ́ olórí ibú ìlú ọwọ́ àwọn ọjọ́ gbọ́dọ̀ jẹ́wọ́. ẹ dákun ẹjẹ ń jẹ́wọ́ nígbà tí mo ṣàyẹ̀wò tí mo rí pé ìlọmọ tó wà nù mí mo sì mọ̀ pọ́kùnrin làwọn fẹ́ ah! ilé jẹ́ ń dàbí ọgbọ́n ah! mo wá fi owó bọ nọ́ọ̀sì tó ní ló fi máa ń ṣe pàṣípààrọ̀. ọmọkùnrin sọ́bì ah! mọ́mọ́ mi náà ti rà. dábẹ́ sẹ́yìn ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú ẹ bẹ̀ kọ́ ní èmi o ẹ kọ́ ní èmi o ẹ̀yin ìyá àyà yóò fò ètè tara ó lé ọmọ gbà. èyí ti wá ṣèpàdé. ìlú fún yín lọ́jọ́ méje kẹ́ ẹ fi wá àròlé ọmọ òye bí bẹ́ẹ̀ kọ́ ó bọ̀ ọ́ bí bẹ́ẹ̀ kọ́ inú mi dùn pé ẹ mọ̀ pé kẹ́ ẹ ṣe ìdílé yín nìkan níjọba lù ọ̀la sí lọ nídìílé yín. lọ́wọ́ máa jẹ dáàdì ìgbà mi. yàgbọ́n gbogbo tó yẹ gbogbo ẹjọ́ tó yẹ tó kó kókó lọ sọ́dọ̀ mọ́gàjì ká máa lọ dájọ́ ṣebí ilé ẹ̀ náà ti ń da ilé ẹ̀ ìyá olówó ayé oníṣẹ̀kẹ̀rẹ̀ owó ọ̀dàlẹ̀ ni ọ́ ọ̀sẹ̀yìn ẹ wò kò sẹ́jọ́ lọ́wọ́ yìí ṣé àárẹ̀ obìnrin tó jòkó yìí ẹ lọ fà lé àwọn agbófinró lọ́wọ́ àtòun àtàwọn tó jọ ṣe pàṣípààrọ̀ ọmọ ẹ kó gbogbo wọn pẹ́ fà wọ́n lẹ́jọba lọ́wọ́ kó ṣèdájọ́ fún wọn. ẹ kó lọ sí ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀gbọ̀n yìí ayé ìwọ bàjẹ́ jì àtọkọ wa balẹ̀ jà wọ olórí ayé mi o ọlọ́run kí ni mo ṣe kí lọ́nà àbáyọ ọlọ́run kí lọ́nà àbáyọ. ìyá wa àgbà yín ọ̀dàlẹ̀ ẹ̀yìn rí wàhálà bíi ti wọ̀ mí gbogbo àdáwọ́lé yín ó kéré ni ó tóbi ni ẹ rí dààmú bẹ́ẹ̀ yóò máa yọrí sí rere ni ẹ dákun ẹ jọ ẹ gba ẹ̀bẹ̀ wa. ìyá wa hmm? bólóye ṣe sọ yẹn gẹ́lẹ́ lórí ṣe rí nínú gbogbo nǹkan yẹ ká máa dúpẹ́ ni nítorí bẹ́ẹ̀ yóò ṣe ìmíì á ṣe àmọ́ ká wá dúpẹ́ lọ́wọ́ Elédùà pé eléyìí tó ṣẹlẹ̀ ibi ire ló já ibi ire ló já àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ yín wípé a wọlé ẹ sì gbà wá láàyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí wa ẹ fi ọ̀wọ́ orí adé ẹ fi wọ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìlú lọ́rọ̀ wa wá àwa dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. ìyá wa fún ìdí èyí ẹ wá dákúndábọ̀ ẹ fi yèdè nú ṣé rí tẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ àbí ní. <coughs> ẹ ṣeun bàbá wa èmi ò wà bínú wọn ní bọ́lọ́hún bá ti gbèjà ẹ̀dá kí ló lu ẹ̀ bínú fún àti wípé ẹ sọ ń sìn wípé ẹ mọ̀ pé mo lè jẹ́ kẹ́ wọlé ta ni mí orí adé lèmi bọ̀wọ̀ fún nígbà tí mi ò bá jẹ́ kẹ́ wọlé ta ni mí ibi tá a bá dẹ̀ pè lórí báyìí ẹnìkan kì í fi tẹ̀lé orí adé ni mo bọ̀wọ̀ fún ṣé ìwà arábìnrin tẹ̀ ń wò yìí hmm. tó bá jẹ́ pé bí irú ẹ̀dá tó wù jẹ́ ó ní bàbá mọ́gàjì jẹ́ ni irú ìjókòó tá yìí a lè jó ah bàbá yẹn bó tilẹ̀ wù kí bó tilẹ̀ wù ú mọ ọjọ́ bàbá náà ó dalẹ̀ ojú ò sì ní rí bi bàbá yẹn máa ṣe gudugudu méje òun yàyà mẹ́fà bàbá ṣé bá parọ́ tán ni èèyàn níyìn o ẹ̀yin fúnra yín lè tún wá. ìyá wa ẹ rí gbà tẹ bá mi sọ̀rọ̀ àti gbogbo àlàyé tẹ ṣe ni àìyàn gbọ́dọ̀ dúró irú iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni èèyàn gbọ́dọ̀ fi nímọ̀ ojú àwo báyìí ló káwo fi gbọ́ ẹ ṣeun ẹ wo bàbá láti ìgbà tí wọ́n ti gbé ọmọ mi wá tó ti wà nílé ìwòsàn láti bí ọ̀sẹ̀ méjì bókú ni o bóyè ni o ọkọ ẹ̀ àtìyá ọkọ ẹ̀ wọ́n ti ẹ̀wé ẹ̀yìn ẹ̀ wò apàgò wọn wọn ò gbé ó wá ń fìyà jẹ ọmọ mi pẹ̀lú oṣù mẹ́ta ní ṣódà bẹ́ẹ̀. ìyàwó ẹ má dùn. ẹ dìde ẹ dìde ẹ dìde sá ẹ dìde sá. ẹ dáhùn rí Elédùà ò ní pa yín lẹ́kún kò tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín tẹ́nìkan dẹ́tẹ̀ ń lò kẹ́ máa fojú wo gbogbo ìlú bí adẹ́tẹ̀ bẹ̀ẹ̀kẹ́ tẹ́lẹ̀ náà bí Wùmí Ọ̀sàìsàn kí wọ́n gbé wá èmi ti ń ṣètò bí ó ṣe wá àfarapamọ́ lọ́dọ̀ yín yàn ṣẹ̀wá rí ẹ wá ṣèrànlọ́wọ́ fún mi tí àfọn Wùmí tó gbó táfọn rẹ̀ ó fi wọ̀ ẹ dákun ẹ má jẹ́ nìkan kí wọ́n mọ̀pọ̀ wà lọ́dọ̀ yìí bó ti rẹ Wùmí náà ló kúkú rẹ mí náà ẹ gbóhùn bí. àwọn wo náà pé kí n má yanu ni. àmọ́ oòrùn lànà ẹ wá dákun bí wọ́n bá béèrè ẹ pẹ̀ẹ́rì gbogbo ohun tí ó jẹ́ o àtẹ̀yí tí ó jẹ́ o èmi kíní yìí ẹ máa béèrè lọ́wọ́ mi wọ́n sì máa ṣe ẹ yá wa a ní gbèrè tìjú a ní fojú sọkún kankan náà wọn tọ́lá yóò sì bá wa ṣe a ní fojú sọkún kankan náà ẹ dákun. ìyá wa ẹ ẹ kúkú ní ìbínú ni ṣé ẹ rí abúrábíàmọ ló ta mí ewé kan ò sì ní jábọ́ lára igi kó má ṣe mí máa sí ọlọ́run ni. ẹ wo ẹ lẹ́nu ọ̀rọ̀ ẹ lẹ́nu ọ̀rọ̀ rárá ara ọmọ èwo ló ta yín mo lára ọmọ èwo ló ta yín ẹ sì lẹ́bi o ẹ̀bi yín kọ́ máàmì yín ni àwọn lè kú ẹ̀dá tó dá ọgbọ́n tó wà nílẹ̀ sílẹ̀ ṣé bí tí gbogbo wa jọ sọ ni pé àti ẹ̀mí gbà wọ́n láàyè rárá débi tí ìrùjókòó yà fi wáyé ẹ wá ránṣẹ́ sẹ́mi pé kémi máa bọ̀ ń bí kí n tún máa gbọ́n ọmọ bọ̀ àṣé ń dẹ́fẹ́ tẹ̀ pé wá fún nìyẹn. màámi. wo ọkọ mi kì í ṣe pé mi ò mọ kì í rí mú ṣe é okun kì í wó riri káwa riri wò ó ọkọ mi ara rẹ̀ sà ìrẹsà ọmọ bá dú ìran rẹ̀ sàkún òbí dúdú rí gbogbo ọmọ ni wọ́n fi ń bí pupa fèrèsé po ní bí rẹ̀ sà nínú àmàdáríjì wọn náà ni kì í ṣe pé àbí mi ò mọ́nú bíbí ti ẹ̀yìn tàbí mi ò mọ nǹkan tí mò ń ṣe àmọ́ tí bàbá mọ́gàjí yẹn a láti máa rò yẹn mọ́. ẹ wo kò sẹ́ni tí ò lè ṣe nǹkan tí mo ṣe nù wa obìnrin ni yín obìnrin sì lẹ́yìn náà. èmi ò lè ṣerú ẹ mi ì ní ṣerú ẹ láéláé èmi ò lè ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ mi ò lè ṣerú ẹ ìwà burúkú lẹ wù tí ò bá ń ṣe ti màámi àti bàbá mọ́gàjí bàbá dáadáa yẹn àtẹlẹ́ i love you i love you i love you tí ò bá ń ṣàrò nífẹ̀ẹ́ tó ń sọ pé ó ti kófì ọ̀sán ara màámi náà ni ẹ wo ohun tí n bá ṣe fún yín ẹ ní gbàgbé láyé láyé àrọ́mọdọ́mọ yín ò ní gbàgbé ẹ mọ̀ tún mọ legal marriage ni hmm she's legally married to your son ìtumọ̀ ẹ̀ ni pé òun kan ọkọ ẹ̀ kan títí títí títí táyé àfipárẹ́ tí kò àfi àwọn gbàtàn bá dàgbà ẹ wá ní ẹ̀kíní kan lẹ̀ ń ṣe ẹni tí ò sí ń lẹ́nu yín wọn bá fi ẹ̀wọ̀n ẹ̀lẹ́dẹ̀ àtẹlórí o àtijẹyẹ o àtọmọ àti gbogbo aráàlú yín. bá gbogbo yín lẹ́wọ̀n látòkèdélẹ̀ àti ah, ah, ah. joyè. orí adé èsùn ta ẹ mọ́tò sọ́ ló bí ẹ̀wọ̀n mọ́ ẹ̀wọ̀n bíi bó o ọ̀rọ̀ ìlú là ń ṣe. ẹ wò ó tèmi tèmi o èmi ò lè fọmọ fún yín o kí n tó lè fọmọ tèmi lẹ̀ léèyàn lọ́wọ́ báyìí ìfojú mi kan bàbá mọ́gà yìí. kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe àdúpẹ́ ẹ wá máa lọ nígbà tá a bá rí bàbá mọ́gàjì àfọmọ́lẹ̀ ẹ tí ẹ kú lè rán ọmọ nǹkan báyìí kò tọ́ mọ́ wọn. àdúpẹ́ ẹ wá máa lọ. ẹ wá ṣeun tẹ́ ẹ tiẹ̀ fún wa lọ́wọ́ tẹ́ ẹ ní bàbá mọ́gàjì lẹ́fún ẹ ti fún wa náà nù ẹ̀yin ṣeun ìyá wa ẹ̀ ń la lùbáríkà àgbà yín adalẹ̀ ẹ̀yin náà ìyá wa ẹ̀ má bínú. afọre adóbi àrólé obì àrólé yọ pérégé.